ẹ máa wo islam ọ̀rọ̀ islam a máa wá dàbí ìgbà téèyàn àtàkì ẹnìkan bẹ́ẹ̀ ni ó dùn yẹn ni ìyá tó lóun bọ̀ mi wò ní mọ́ tó wá gbé kúlà rẹ̀ sí méjì dání àti kóòkì kírètì mẹ́rin ṣé rẹ̀ sì ni a ní láàfin kọ́lé kéwì àkàtúndé rárá o màmá sáídá ìyẹn làwọ̀ jẹ́ otógún yìí náà àáfà wa ní ẹ dákun ẹ wá yóò wá sọ wónú tírè five hundred naira. Allah àwọn kírísítẹ́nì nù ni ẹnìkan kẹ wọ polo jante báyìí wọ́n ní ẹ dáadáa bẹ́ẹ̀ wá yóò sì fi ó lè wò wọ́n wá ó lè fún ọ ní ten thousand dollars yóò sì jùlẹ̀ ní kò ní pariwo. ariwo tiwa lànàbí ń pa ọlọ́run ní tọrọ tó bá fẹ́ kí n máa ṣe ariwo tiwa lànàbí wa ń pa. ọlọ́run àwọn ìjọ mi àwọn ìjọ mi àwọn ìjọ mi ariwo tiwa lànàbí ń pa àwa tó pariwo wa la wa sèǹtà nàbí bá wa yìí. ọ̀ ń jẹ àwẹ̀ márùn-ún márùn-ún márùn-ún òun sì ń jẹ owó àjọ ọmọ ọ̀sán èyí tọ́lá wọn wà á béèrè èyí wọn ò jẹ́ kọ̀m̀pọ́sì lọ́dọ̀ rẹ bóòlù ṣe wàhálà jẹ́ náà. ayọ̀lẹ̀ tí náà mọ̀nú ayọ̀lẹ̀ tí náà mọ̀nú kutiba alaykum siyamu kama kutiba alal ladina min qablikum la'allakum tattaqun ọmọ dandan ni kẹrin Muhammadu labiran ọmọ dandan ni kẹrin Muhammadu labiran amúdandan ló kó kẹrin Muhammadu labiran amúdandan ló ṣì kẹrin Muhammadu labiran kákàṣàmù kájẹsàrì Muhammadu labiran ẹ káṣàmù o ẹ jẹsàrì o ẹ dìde lóru kẹyàn náà bí là o. الشيخ محي الدين سترا أياما كلما نودي أجاب وما بجلاله يوشي سحابا وكلم في دجى موسى بلطف كلاما ثم لامه لخطابا ويا من رد يوسف بعد بوده وكان أبوه يا طيب التهابا ويا من خص أحمد واصطفاه وأعطاه رسالة الكتاب وقربه وسماه حبيبا وأعتق من شفاعتي رقابا لك الفضل المبين على أطائه manan tabi'i wa da'abuta thawaba judili shaykhi muhyiddini kullal marami adilihu ya maulal masaba ilahi anta lil ulama'i amnun faqul shaykhi muhyiddini amna ilahi أنت للعلماء جاء فقول للشيخ مهلكين جاء إلهي أنت للعلماء ستر فقول للشيخ مهلكين سترا أياما كلما نودي أجابا وما بجلاله يوشي صحابا وكلم في دجا موسى بنت في كلاما ثم لامه لخطابا ويا من رد يوسف بعد بوده وكان أبوه طيب التهابا ويا من خص أحمد واصطفاه وأعطاه رسالة والكتابة وقربه وسماه حبيبا وأعتق من شفاعة رقابا لك الفضل المبين على عطائه مننت به ودابت الثواب جد للشيخ محي الدين كل المرامي آمين المثابة يا حبيب القلوب من لي سواك دقوا nítorí ó yọ rìpítà bẹ́ẹ̀ kú o. nítorí jíjí ànábìwá Muhammad. sallallahu alayhi wa sallam. torí ìfẹ́ tá a ní sànnábì. sallallahu alayhi wa sallam. يا حبيب القلوب يا حبيب القلوب من لي سواك مذنبا قد أتاكا ẹni bá wà níbi tó fẹ́ràn Nabi Dada. sallallahu alaihi wasallam. Kilo ló dé tó rò ń pa àwọn Ha, ẹ̀sùn fún wa torí ọlọ́run ẹ̀sùn fún wa ẹ dákun ẹ̀sùn fún wa ẹ jẹ́ wọn ráàyè tó lábẹ́ kánópì àwọn tí wọ́n ń tọ́jú àwọn àgbàlagbà náà ọlọ́run ní jíẹ́sẹ̀ sí. Atasun mi ya habibal kulubi ya habibal kulubi mali siwaka. Bẹ́ẹ̀ bá yóò gbọ́ ànábì yóò dùn mí díẹ̀. Sallallahu alaihi wasallam. Bẹ́ẹ̀ ni yàrá máa mọ̀gìnì bá ń kọ́ di àtàkà bí a ṣe pọ̀ tó yìí a sì yorùbá nàbì dáadáa. sallallahu alayhi wa sallam. ya habibal qulubi. ya habibal qulubi man li siwaka. bá a bá lẹ́nu mi lẹ́yìn ọ̀nà sọ pé Allahu akbar. yawma mudhniban qad atata. adé pẹ̀lú ẹrù ẹ̀ṣẹ̀ adi irahami niyọ. irahami niyọ ma mú mi ní bá nǹkan ní àtàkà. àwọn ẹlẹ́ṣẹ̀ ni. irahami niyọ máa mú mi ní bá nǹkan ní àtàkà kẹsí àbálẹ́ lomi lẹ́yìn ọlọ́run sókè Allahu akbar. Allahu akbar. yá ẹ̀bùsì ìhùnúbì àdàsọ̀lì wàbùnmi àti wàtí máàdì. oníyànjú. kọ́dí àbálí kọ́lìbù àyùhí bá a sì wá ká. lè fẹ́ràn ẹlòmíì lẹ́yìn rẹ̀ gbogbo tí èèyàn bá fẹ́ lẹ́yìn ọlọ́run wọ́n súra wọn kẹ́yìn ni ìwọ lèèyàn fẹ́ téèyàn yìí sàbámà ọ̀rẹ́ tọ̀ ọlọ́run fẹ́ tọ̀ nítorí rẹ̀ jà níjọ́ tí ọdọ́ ọ̀rẹ́ lòun náà dá sí i ó ní àní sọ fún ni bá a sọ kò ní gbọ́ akànjọ́ rìn ní ọkàn wọn papọ̀. akànbá rìn lásán nìyẹn àbí obì tá a láà fẹ́ràn tí ń bímọ fún ni ọ̀ẹ̀dẹ̀ tí wọ́n ti kí ọbẹ̀ ní ti ń lẹ jù anamọ́kè mo wá olórí ibú onígbà o ìfẹ́ kan ju obìnrin tí ń sunlẹ̀ fún ni lọ kò ní kó kọ́ tó ọba kọ ọmọ ló wá bì kò fẹ́ kọ́ sórí rẹ̀. bàbá sì fẹ́ràn mọ́tò tó ń yọ níjẹ́ tẹ bá gba lẹ́yìn ìbànújẹ́ rẹ̀ òde wọ́n gba ọlọ́run rẹ̀ mọ́ ọ láàánú ọlọ́run nìkan lèèyàn fẹ́ tí kábùkù bá a fẹ́ràn aṣọ àlò yóò yá bá a fẹ́ràn ilé yóò gbó ọ̀darí òsà kò ní wàá sùn mọ́ bẹ́ẹ̀ fẹ́ràn ọmọ bí ojú ọlọ́run lè pàdánù. ọlọ́run kí ló tó ń fẹ́. àtàṣọ olí wàbúrí àti àti máa di ọjọ́ lọ. kọ́dí àbálẹ̀ kọ́lìmù àyọ̀fẹ́ bá a ṣe wá ká. wọ́n ti máa di ìyá mùnáyà wàṣẹ́ ìdí wàtí máa di. gbogbo tá a bá fara tì ni ò ní wó. ọlọ́run ọba ni ò ní wó. gbogbo tó o bá dojú tó ń pè tí tí sara ni yóò dọ̀tá rẹ kẹ́. tọgbẹ́ mi lé yóò padà yẹn. nínú kọ́ sílò gbogbo ọdún bá ní tó gbọ́kànlé lẹ́yìn ọlọ́run mo kí i ó kú ìyà tí ó jẹ́. èmi fún ọ kò sí tí o mo fèèlì àfọlọ́ bísí ọlọ́run ọba ṣe yóò wà lára rẹ kò ní ṣiṣẹ́ ni tí kádàrá fi dé ọlọ́run ní ẹjọ́ afárá gbogbo òpó ní owó ọlọ́run nìkan ní òní wo. tó aláṣà òkè oníyàntú màtá ayàkú nùlíkọ̀ọ́kà nǹkan márùn lèyàn máa fara tì méje kìíní ìhun hàn dákun tàbísírì ni. gbàdé bí n tí ìwọlé látàárọ̀ lẹ́nu a sì tún lọ wá sí mi lẹ́yìn tí mi nù kó wá tó kuta lẹ́dín ṣèkágo méjìlá nǹkan márùn lèyàn fara tì dábì lóhùn. ìyá mọ̀nàyà wọ́sẹ̀ yìí dì wá tì máa dì í ìlú mọ́níyà ká wa ẹ̀ bàbá yìí fún mi bá kí yẹn dákun mo ní kí n kí ọlọ́run tó ní náà ni. èyí a máa fara ti agbára. èyí a máa fara ti agbára. alikuwa. agbára. gbogbo ẹ̀dá tó bá kan tó jẹ́ kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí àtúbọ̀tán. bá ń gbọ́ mo fà ọ́ fọ́lọ́hún ẹni tí ò lágbára ní sọ́bà àwọn alágbára yìí fi ìjà fọ́lọ́hún jà wọ́n dá sẹ̀rí àfúnra wọn ni nígbà tó lóun ò fẹ́ mi mọ́ ẹ̀ kó máa rọ bírà ẹ̀ lóyún gbà tó lóun ò sètò yìí mọ́ ẹ̀ kó lóyún láì súnmọ́ gbà tó lóun ò sètò mọ́ ẹ̀ kó máa tọ́ lé ẹ̀yà alágbára sẹ́ẹ̀ fẹ́ dọ́lọ́ọ̀ ni àwọn tí ò agbára gùn ọ dídí ọ ìdè ìwọ nìkan dá lò ọ ń sinra nbì kan ọ ń tọ̀ nbì kan ọ ń wẹ̀ síbì kan ọ ń kó ọ ti rùn. gbogbo ọmọ ìyá ti kú lọ ti pa tán àtọ̀ ọ̀pọ̀ síjú wọn lé wọn náà torí bẹ́ẹ̀dì rí sánmà dáadáa nù gbogbo lé ní mọ́ ọ lórí. tẹ́ ń dá sẹ̀ríà bá a jẹ sàrí tẹ́ ń dá sẹ̀ríà yóò ní àjíire bí yóò máa jẹ́ kí yàrá kọ̀ọ̀kan yóò lọ máa wo sí ọwọ́ rẹ̀ àwọn tí o bá ti dáhùn wọn ò jíire nu yóò lọ tún sàlálẹ̀ ẹjọ́ kejì ẹ̀kejì tí igun ni téèyàn fi pèrè lọ́lọ́run àlùmọ́ọ̀lù ìyẹn a máa fara ti owó bẹ́ẹ̀ bá lówó tẹ́ kò ní mọ̀ wọn rẹ̀ mọ́. owó téèyàn yara ní yàrá yóò sì máa fẹ́ràn hmm. fara ti owó lẹ́rí bẹ́ẹ̀ ṣe ń sẹ̀sìn. kárin ń bẹ lẹ́wọ̀n àwọn tí ò sí lẹ́wọ̀n mọ́tò ń bẹ aṣọ ń òróde tí wọ́n wọ̀ lọ mọ́. a fara ti yìí. kí òyìn ó ní arúgbó tó kọ ọmọ fọ̀rọ̀ nà mí ọmọ abẹ ọ̀rọ̀ ọmọ abẹ ayé òsì pè ọmọ. gbogbo tí wọn mú kéèyàn kọjá àyè ní wọl jaman. jamal bẹ́ẹ̀yàn bá yá yìí ní àpẹẹrẹ lọ́lọ́. fihàn rẹ̀ ò lè bá wọn lọ́wọ́ àlejò kò wọ́n lè gé ẹsẹ̀ rírì rẹ lè dàrú ọlẹ́rìí ohun yípo ìbàdàn ọ̀ sì padà gbádùn ṣùgbọ́n kọ́kọ́ sẹ̀ sí yípo náà èyí lè bò ọ́. kọ́ni bá a ṣe kọ́ni bá a ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọn sọ́wọ́n wọ́n ti yàwó orí pẹ̀lú ẹ̀wà rẹ̀ yìí nǹkan sí ọ̀run. ọ ní kúzógo wèrè yóò fi ọ̀sẹ̀ sí yípo kótó wà ní gbádùn ìgbàlójú máa tẹ̀ ọ́ pé kí ni fáwọn àríta ṣe mọ́ ìdí tá a ti fi rìn òhò ọlọ́run lójú ti ọ̀nù omi lè yẹn jẹ́ tí o mọ̀ sí fáàrí kọ́mi owó tẹ̀yẹ̀ ń wò ní àkàndó lásán lè sọ̀yẹ́ dó lòsì níbi ẹ má gé kàyé wọn ta wọn kí ni ẹ má gé ẹ má gé ilé ta ọ̀nà ta wọn padà gé kàyé náà ni. ìyá mọ̀nà ìyá wọ́n sáyé di wọ́n ti máa ọlọ́run tó tó fara tì. tọ́lá ṣáókì màtáyà kúlù lè pọ́ká. mo wá kí ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. ọ̀rẹ́ ànábì ti lọ lẹ́sẹ̀. sallallahu alayhi wa sallam. àwọn ń gbé àwọn ọkùnrin nílùú yìí o. lẹ́sẹ̀ tó ṣe bí. mi náà lè jìnnà ní nàìjíríà. ló yá gágá sànúbà màáwà. àwọn ló àwọn ló àwọn tó. bọ́kùnrin bá lòun lágbàjọ obìnrin lòun ò gbà nínú Ramadan obìnrin lágbàjọ á lọ. tẹ́ ẹ bá rí ẹlòmíì láago kan ọ̀sán ẹ rò pé lùngì ó fẹ́ kú ni ẹ̀ka àsọ́mọ̀ dáadáa kí ló dé tó ń kí mi púpọ̀ ọ̀hún wá àgbákò nulẹ̀ ìfà. tí mo kí mọ́ lọ rẹ jẹ́ ara ń kan mí. àsìkò tí wọ́n súnlẹ̀ tó ń ṣe bí dada bìrì tíyàwó rẹ̀ náà bá súnlẹ̀ kílẹ̀ bí sínú dèdè aago kan ọ̀sán yìí yóò máa bóre yóò gbóyàn àmàlà kaná yóò máa ro àmàlà yóò máa gùn yàn pọ̀ ó sì tún lóyún. ó sì gbà wẹ̀. ó sì gbà wẹ̀. tó bá tún wá di sàárì bẹ́ẹ̀ bá jí ẹlòmíì yóò sì bu ẹkún tí ó fi jí àmàlà agbákatẹ́ kò ní jí wọ́n máa tọwọ́ rẹ bọ̀bẹ̀ ọbẹ̀ ní ọrùn bẹ̀ ẹ fi sẹ́nu yóò gbé omi èsì wọn mú ni. lẹ́yìn sẹ́ka sí bí nàìjíríà náà ní nàìjíríà. àsìkò tí wọ́n ṣe gbìrìgbìrì lóru bíyàwó rẹ̀ náà bá ṣe ìrànlá kílẹ̀ jẹ́ obìnrin wa jí látàgò méjì àbọ̀ lóru yóò wá gbómi kaná a tún ti wá wọ́ọ̀nù ẹ̀ tí o bá tásìkò tó dáná tá má jì mí o ẹ wò yẹn jẹ yóò máa ní ẹ dìde kí ló tán dàmí láàmú sẹ́tì pé sáà fún ẹni tí n ò tí gbòòrò kí ló dé kí ló sọ obìnrin ṣe pẹ̀lú ọba. a ní ẹ jẹun ẹ jẹun yóò tún máa bẹ̀ á. obìnrin náà ní ọdún wa kọlà lọ wa nà ṣé tó fi kí kó ṣe nù. ọ̀rẹ́ pàṣẹ sọmọ àlìjẹ́nà ẹni tí ò jẹ́ ọkú tó dáná fún ọ. sásọdún lọ wàrà ó ní tó ṣe ń àwẹ̀ ọ́ ní àmọ́ ọkàn ìnira àwẹ̀ ni. àwọn ń lọ ọ ó dà mí ẹ wá sólóore ibẹ̀ kí lọ lónìí ṣùgbọ́n mo ta é gbogbo ẹni obìnrin bá dáná ọgbọ̀n ọjọ́ kún tí ò ní nǹkan lọ́dún kọ̀ọ̀la wọ́n ní ẹ dájọ́ kèfèrí fún aláìmoore ni ọ aláìmoore ni ọ ọsẹ ohun tó agbádá tí èkì yàn láàárọ̀ ẹkú mọ̀rọ̀ ọdún àti yídìdé èyí táwọ̀ lọ yídì tìyàwó rẹ̀ dà. wọ́n wà kele lórí ní èsì bẹ́ẹ̀ sí dùn ẹ̀ ẹ̀ yorùbá nẹ́bi dáadáa máa. sallallahu alayhi wa sallam. mo kí bàbá imam bàbá imam dáadáa bàbá wa imam dáadáa. imam dáadáa impression àkọ́kọ́ tí yẹn bá rí lórí èèyàn yóò mọ̀ lò lọ láíláí. wọ́n fẹ́ kí bàbá ó rojọ́ bàbá ní síbá àti sàdúà ẹ bẹ̀rẹ̀ wá sí ni ohun tí ń jẹ́ ìmáàmù dáadáa nù. ẹni yóò padà sọ́fà ejú sọ ní tí ó sọ ó tàn àwọn ọmọ pé ń padà sọ́fà mọ́ ngbà wọn ti débi yìí ń bá bẹ̀rẹ̀ wá sí làkúmọ́ àwọn. wọ́n ti mérin jọba wa jọba nílẹ̀ yìí nù wọn ò sí odidi ìlú tí mo gbé débi wọ́n máa fàágùn àmì fàágùn gbogbo àwọn tó sì nàró ẹ fẹ́ fi tí kó bá tiẹ̀ nǹkan pé máa dà mí láàmú bá ẹ máa ṣe ẹ mi àtìlú ti ń lẹ́yìn takọ́sídì mínálì jìnnà nínà ìmọ̀. ọlọ́run jẹ́ pẹ́ fún wa. bóyá ní orí buhari ara ká. lẹ́yìn takọ́sídì. ajumilẹ̀ dada. mínálì jìnnà nínà ìmọ̀ ẹgbẹ́júbọ́lẹ̀ ọdún wà ní àyè. lọ́yà ní orí ìdùnnálì ara ká. bẹ́ẹ̀ bá yóò bá ọ̀nàmì yóò dùn mí. sallallahu alaihi wasallam. bẹ́ẹ̀ bá yóò bá ọ̀nàmì yóò dùn mí dáadáa. àfàlẹ́sù madi lè nàbí muhammadi ọ̀pọ̀ yìí ti bá fẹ́ yí. mo kí ọ̀rọ̀ yìí ò ní dojú. àbórí àti. ẹ fún wa. mìnira nàbí wo Muhammadu. wọ́n tọ́ bàbá náà wọ́n yẹjú tó máa yí pẹ̀lú sí bàbá. kí ni ọlá ti ń bẹ fún kéèyàn máa bá jàmá ṣe àti kó lóun fẹ́ dá ayé ṣe kó máa yapa sí gbogbo tó bá dáa ǹjọ́ dáa ká yapa sírù ìjọ ìkọ́lọ̀ sí lára wa bó lọ́ọ́ ti rí ìjọ bíi tójú yìí lọ bọ́ọ̀bù àjọ máa lè jẹ́ náà ǹjọ́ dáa kéèyàn onírú èyí ò dáwọ́ dáwọ́ ìranù ni ẹ ń ṣe bó lọ́wọ́ á jẹ́ èèyàn lọ́sàn-án lọ nìkan nìkan dá dúró oníṣẹ́ bá rí wèrè mẹ́jọ wèrè mẹ́jọ ló dárìn ìwọ tó dá dúró ni bàbá náà máa ń sin èrè dáàmú náà kálá ìṣòwò àṣì. a'udhu billahi minash shaitani rrajim. ǹjẹ́ ǹjẹ́ ń tọ́ ọmọ yín wọ̀nyí dálẹ̀ òjò yẹ kẹ́lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ńlọ máa ń bẹ àbí òye ẹni tí ò bá ti bírú ẹni kì í fẹ́ràn ẹni ẹni tí wọ́n ń tàpá sí ìjọ àlùbáríkà akẹ́kọ̀ọ́ lọ́mọ tó sórí ire ni tó bá ń lọ́mọ táyé ń pé wò kò ní bẹ́ẹ̀ kí wọ́n fojú sunkún ọmọ ọlọ́mọ ẹ gbọ́ mi dáadáa ńlẹ̀ ẹ dá mi lóhùn ìjábá ṣẹlẹ̀ ọlọ́run ṣe kí ọlọ́run kó mi làkọ́ ẹ̀ lọ́látì ló kọ́rí yìí ṣe bí jimá ti ń bọ̀ lẹ́yìn tọ́lá ni àbí mo gbàgbé ni n gbàgbé ṣùgbọ́n fẹ́ tíráfù mo fẹ́ lọ sinmi ní ṣẹ́dáwùdí bó lọ wí jèrè. a'udhu billahi minash shaitanir rajim bisimilahi rahmanir rahim. àbí ntàwa gbọ́dọ̀ kọ́ yìí ni. àwọn. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن rahmanir rahim. bá a ṣe kúrú rí ká sì lè wí lẹ́ẹ̀kẹ́ sí lórí ọlọ́run. a'udhu billahi minash shaytanir rajim. oníyànjú. bismillahi ìtìpalára tó wà nínú ìjọ kò sí tó ní advantage tí ò ní kí ni. disadvantage. bàbá rídíwánù nǹkan ẹ jẹ àwọn bàbá ọmọ mi náà ẹgbẹ́ ìdákùn e tó ní ọlọ́run àbíkọ́ kú ń bẹ̀ wà á tẹ́ sí mú. wọ́n máa lágídí díẹ̀ díẹ̀. ti dá wa lóhùn. sára kún. ẹ tètè gbé ni wọ́n ti ń dààmú ọpọlọ tí a bá wọn. ẹ yóò mọ̀ níbi dáadáa. ọlọ́run ni ẹ di okùn mi mú. wàlá tàfàrà kù ẹ má pín yẹlẹyẹlẹ ẹ yóò mọ̀ níbi dáadáa. sallallahu alayhi wa sallam. ẹ má pín yẹlẹyẹlẹ báyìí kò bá yẹ yìí kún wọn. kún. wọ́n pe àwa náà àní débẹ̀ ayé òní mọ̀ ọ́ pariwo ayé náà báwọn. wà á tẹ́ sí mú bí abúlé ńlá ìjàmí wà láàárín ìtàfàràkù. ẹ má pè yẹlẹ yẹlẹ ẹ sì yóò mọ nẹbi. sallallahu alayhi wa sallam. alijama atu khairu min alwahada kéèyàn máa bá jẹ̀mọ́ ẹ̀ ṣe ó yájú kó máa dá ṣe lọ wọ́n ní wàhádẹ́tò khairu min jalisi su'i. Ah, ah. àmọ́ kéèyàn máa dá ayé ṣe ó lóore ju kó tó ń jòkó tàwọn lórí ibú lọ. سبحان خالقنا سبحان راسكنا سبحان من صورا دنيا بقدرته